الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 عباد الله يقول ربكم تبارك وتعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا سمى الله سبحانه وتعالى دينه أمانة ووصف رسوله بالأمين وأمركم أيها المسلمين أنتم بأداء الأمانات فلا أدل على الإيمان من الأمانة وهي من كبر حجج النبي صلى الله عليه وسلم على قومه أن ما عرفتموني إلا بحفظ أمانة وإذا اجتمع قوم لمصلحة من مصالح الدنيا أو الآخرة يحرصون على إصابتها لم يكونوا أحوج إلى خصلة لربط علاقتهم وتنظيم أمورهم من خصلة الأمانة فإنها هي الخصلة العظمى التي إن ضاعت ضاع معها الخير كله فكم من حاذق ما شانه إلا فقدان الأمانة وكم من مريد خيرا ما رده إلا هذا وما حمل الناس على فقدان الأمانة إلا الحرص على جمع الخير وعدة الشيطان لهم بالفقر والله سبحانه وتعالى يقول الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم واعلموا يا عباد الله أنه لا خير في خير محق الله منه البركة كما لا أكثر من خير بورك للعبد فيه قال صلى الله عليه وسلم أربع إن كن فيك فلا عليك ما فاتك من الدنيا صدق حديث وحفظ أمانة وحسن الخلق وعفة مطعم وإنكم يا عباد الله لتعبدون ربا لا يخلف الميعاد وتتبعون رسولا لا يسيء التبليغ عن ربه الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيد الأنبياء والمرسلين صلى الله عليه وعلى آله وصحبه إلى يوم الدين عباد الله إن من تمام الأمانة ألا تسلفوا ولا تستلفوا من ودائع الناس بأيديكم إلا بإذن صريح منهم ولا تستثمروا ودائعهم وأموالهم في غير ما اشترطوا عليكم وأعلموهم إذا أخلفتم راعوا الله واحفظوه يرعكم ويحفظكم أطيعوا ربكم فيما أمركم ينجز لكم ما وعدكم بارك الله لكم في أموالكم ووقاكم شر غضبه اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run ọba gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn kó máa jẹ́ ti ọlọ́run ọba bí ó ṣe tọ́ sí ọlọ́run ọba àlékè ọlá atọ́rọ́ àmójúkúrò ọlọ́run àforíjì ọlọ́run kúrò ń bi gbogbo àṣìṣe wa iṣẹ́ ọwọ́ wa àti ròyìnkúrò yìí orí ẹ̀mí wa asáde ọlọ́run ọba kúrò níbi ètè ọ̀tá wa ọ̀tá rẹ̀ ṣetán abẹ ọlọ́run ọba kókó wa yọ níbi gbogbo ètè tó hun kalẹ̀ fún nígbàgbọ́ òdodo páńpẹ́ ọlọ́run ọlọ́run dákun yàwá páńpẹ́ ṣetán tí fi baṣẹ́ ìdájẹ́ ọlọ́run májà rọ́lù ú ọlọ́run ọba alekeọlá ó ń sọ nínú tíra rẹ̀ mọ́mọ́ wípé àwọn ọlọ́run ọba payín láṣẹ ẹ̀yin onígbàgbọ́ òdodo anto adul amanat ila ahliha wípé gbogbo ń tá a fún yín ṣọ́ gbogbo bàbá ń tọ́jú ẹ̀ ó dọ̀wọ́ yín ẹ ṣọ́ wọn dó góńgó fáwọn tí wọ́n tọ́jú wọn sí yín lọ́wọ́. bákan náà apáyín láṣẹ pé gbogbo ẹjọ́ tí wọ́n bá pè yín láti dá ẹ dá nídẹ̀ẹ́n tó mọ̀ pé adájọ́ ayé àkíyèsí ọ̀run ni. ibadallah gbogbo bàbá ń tọ́jú ẹ̀ gbogbo afínṣọ́ tí ń bẹ lọ́wọ́ yín tó ṣe pé àkàǹkà tán ni ọ̀kan òjọ̀ kan ọ̀rọ̀ àṣírí tá a fi pamọ́ sí yín lọ́wọ́ tẹ́ǹtì ń sọ ń wẹ̀yìn bí ń ṣe ń sọ sí yín létí ó dọ̀wọ́ yín ẹ má lu gbàǹjo ọ̀rọ̀ náà níbi tí ò yẹ kí wọ́n ti gbọ́ ẹrú sí ọlọ́run owó tá a fi sí yín lọ́wọ́ pé dákun mò ń páyà pé kí ni náwó má rọ̀ lù ú bá ń tọ́jú ẹ̀ kò gbọ́dọ̀ gbàgbọ́ míì lọ kẹ́ni tó ní ó lè tàka gbà á nígbàkigbà tó bá fẹ́ gbà á ni èyí eléyìí wà nù tí wọ́n fi ròyìn aṣáájú ẹ̀dá sallallahu alayhi wa sallam. ẹ̀yin obìnrin ẹ̀ṣọ́ yín hòhò yín ọlọ́wọ́n bá ní àmánà ni bọ́kọ yín bá ti pàṣẹ̀dà ẹ̀tọ́jú ẹ̀dẹ́. bẹ́ẹ̀ náà lẹ́yìn fúnra yín jàmáánà lọ́wọ́ ọkọ náà fáwọn tí wọ́n ní yín kó má fi yín bà wọ́n nú jẹ́. ẹrúsìn ọlọ́run iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ajẹ́ tíṣà ni ajẹ́ olùṣòwò ni tá à ń bẹ́ nìkan mójú tó ṣẹ́ ni. owó oṣù tó ń san fún mi ò tẹ́ mi lọ́rùn ni mo fi ń jàǹbá àmáànà wàláhì kò tó láàrídjà rẹ̀ wájú ọlọ́run ọba. bí n tí wọ́n fẹ́ fún ẹ lówó oṣù ò bá ti tẹ́ ẹ lọ́rùn má gbàṣẹ náà ṣùgbọ́n àtijúbà a wá dúró dira wa níbi tẹ́nìkan ò pé bẹ́ẹ̀ láti máa rí haramu rẹ jọ tá a fi kún ọ̀rọ̀ ń tọ̀ wọ́n ṣòro níwájú ọlọ́run ó kúkú tẹ́rùn kákọ́ ní tó bá yẹ kákọ́ ká má bẹ́ẹ̀ nìkan ṣàdéhùn mo gbà kó tún wá di kò tẹ́ mi lọ́rùn bọ́lọ́run ṣe pàṣẹ káṣọ́ gbogbo àwọn àmánà wọ̀nyí bẹ́ẹ̀ náà ló pàṣẹ gbogbo ẹni gbogbo ẹni bá jẹ́ mọ́gàjí ilé tí gbogbo ẹ̀dẹ́ máa kọ̀rọ̀ wá bá pé bàbá ẹ̀yin lẹ bá wa dáa ó pàṣẹ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ já àfà tó ṣe pé ọkọ ọlọ́kọ aya aláya ẹ̀yin ni wọ́n ń kẹjọ́ wá bá àbẹ́lòmíì tó bá bá rẹ̀ nípò ẹ̀yin lẹ bá wa dáa ẹ dájọ́ bilaadl nídàá òdodo tí ò ní jẹ́ pé ìfẹ́ tá a níṣẹ́ nìkan jẹ́ nìkan lọ àbí kórìíra tá a níṣẹ́ nìkan jẹ́ nìkan lọ ni ó máa ṣàtọ́kùn wa tá a bá fẹ́ dá sọ̀rọ̀ báwa bá tiẹ̀ la nífẹ̀ẹ́ gbogbo èèyàn bákan náà gbogbo èèyàn ò lè nífẹ̀ẹ́ wa bákan náà wọn ò sì lè kórìíra wa bákan náà ṣùgbọ́n ni tí ó bá dájọ́ kò gbọ́dọ̀ fìfẹ́ àbí kórìíra tó níṣẹ́ nìkan yàtọ̀ sẹ́nì kejì kò gbọ́dọ̀ fi dájọ́ ọlọ́run ní ó dọwọ́ yín ó tiẹ̀ jẹ́ pé òun nìkan ni déédéé tí ò mẹ́hẹ̀ẹ́ wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n fẹ́ ká sapá nígbà tó ọlọ́run ọba fún ẹrú ẹ̀ mọ́ ó sì mọ ohun tóun fún yín ní kápá ọlọ́run ní ohun tóun pàṣẹ yìí nǹkan kan tó rẹwà púpọ̀ ni ẹ lọ́ mọ o pé ọlọ́run ọba kò gbọ́ kan láàbọ̀ gbogbo nǹkan pátá ló gbọ́ kò sì rí kan láàbọ̀ ó rí tán kọjá abẹ́ni tí ń gọ sẹ́yìn ìkáṣirò ọlọ́run ọba yìí ó fẹ́ ròyìn ẹ̀sìn ẹ̀ àti ipò tí àmánà mi máa tọ́jú ń ta fúnniṣọ́ tó kú nínú ẹ̀sìn ó wá pe ẹ̀sìn gan-an lámánà ó ní inna aradnal amanata ala samawati wal ard afunsánmọ́ àtilẹ̀ lámàánà tọ́jú wọ́n wá páyà pé á ẹrù tó wúwo leléyìí wọ́n sá sẹ́yìn ó lọ́ máa nábì ádámà ló tẹ́rì gbà á torí pálá ìmọ̀kan ni. ó fẹ́ ròyìn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó rasulun amin òjíṣẹ́ olódodo ni ó fi irú ẹ̀ròyìn sayidina jibril náà èyí ni pé wọ́n jẹ́ni tí kìí kìí fi kún tá a fi rán wọn wọn kìí sì dínkù àmánà ni pé bá a ṣe fi lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà là á ṣe bá a ó wá pẹ̀yìn onígbàgbọ́ òdodo náà láṣẹ pé kẹ́ ẹ fi ìwà rẹ̀ yìí kẹ́ ẹ fi jòjíṣẹ́ ńlá tó rán sí yín nínú gbogbo tí máa wá júwe pé onígbàgbọ́ òdodo lẹ̀dá wàláhì àmánà mímọ atọ́jú àmánà ó mú kò ṣáájú ohunkóhun gbogbo ń tá a mọ̀ lẹ́ṣọ̀ọ́ lára ọkùnrin kọkùnrin ó lówó ọlọ́run a máa sọ́lu kẹfẹ́rí tó kórira bí ṣe máa fún mùsùlùmí tó jọ̀rọ̀ ẹ̀ kéèyàn ní ọpọlọ tá a lè fi ṣètò gbèsè ayé ọlọ́run a máa fún kẹfẹ́rí bí ṣe fún mùsùlùmí ṣùgbọ́n ṣíṣọ́ àmánà pé n ta bá tọ́jú sí lọ́wọ́ bọ́sàn ó bá dòru ni ó yà dá kò ní yege lọ́wọ́ ẹ̀ wàláhì ẹni tí kì í bá ṣe pé ó gba ọlọ́run ọba gbọ́ ó gba ọjọ́ ọ̀kẹyìn gbọ́ ó sì mọ̀ pé á dúró ṣèṣirò kò rọrùn fún láti tọ́jú ẹ̀ òun náà ló ṣe jẹ́ pé nínú gbogbo ìbáàdà ìbáàdà ara tójú rí a máa rọrùn fáwọn èèyàn láti ṣe ju títọ́jú àmánà lọ ìdí náà rèé tó fi jẹ́ pé ńgbà tó jíṣẹ́ ọlọ́run tó pe àwọn ará mẹ́kà síṣẹ́ tọ́lọ́wọ́n ni kò fi jẹ́ fún wọn yìí tí wọ́n kọ̀ nínú tóun náà fi ṣe ẹ̀rí lé wọn lórí ni pé ó bi wọ́n léèrè ó ní í ṣe bẹ́mi náà rèé èmi tó jẹ́ pé lánàá alánàá tí n bá pè yín jọ pé ẹ máa jáde bọ̀ wo àwọn ọ̀tá yín ti kó nǹkan ọjà nǹkan ogun dé wọ́n wà lẹ́yìn òkè yìí wọ́n ń bọ̀ wá jà yín lógun ẹ ní ìró lẹ́ẹ̀mejì tẹ́yìn náà fi lọ yọ nǹkan ọ̀dà torí pé ẹ gbàgbọ́ pé mi ò ní í parọ́ ó ṣe wá jẹ́ ńgbà tí mo wá fi tíra ọlọ́run ọba jíṣẹ́ fún yín lẹ̀ wá gorí ó fi àmánà tóun ní ó fi ṣe ẹ̀rí lé wọn lórí a jẹ́ pé hasla yìí ìròyìn àmánà ìròyìn tá a fẹ́ fún nígbàgbọ́ òdodo ni ẹrú sìn ọlọ́run kò tiẹ̀ wá síbi tó ti pàtàkì tóbi táwọn ẹ̀dá bá ti ń kóra jọ yálà láti fi wá àǹfààní kan nínú àǹfààní dúníà ni àbí àǹfààní àwùjọ òun ò ní rújú àmánà yìí òun ló ṣe é to ẹgbẹ́ ló ṣe é to orílẹ̀-èdè ló ṣe é to gbogbo àgbáńlá ayé tí ò ní í sí gbọ́nmi tó gbọ́nmi sí omi ò tó ẹrú sí ọlọ́run òun ní ìròyìn kan ṣoṣo tó ṣe pé tó bá ti sọnù mẹ́dàá lọ́wọ́ gbogbo dáadáa rẹ̀ ti sọnù. So tó bá kúrò nú àwùjọ kan bí ìgbà tí ò sí nǹkan kan míì tó jẹ́ dáadáa lára àwùjọ ọ̀hún ni ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè wa bí gbogbo wa ṣe ń kérora tá à ń jansẹ̀ mọ́lẹ̀ tí wọ́n bá bi wá lè ní pé kí ló sọnù aláàbọ̀ ọpọlọ ní olówó là ní nìyà yìí ṣe ń jẹ wá owó wà bẹ́ẹ̀ sì ni ọ̀dádá owó náà ó tún ń dá wa aláàbọ̀ ọpọlọ ní òní bóyá ìkàwé tó ni ìwé lọ jàrá wàláhì gbogbo ìmọ̀ tá a mọ̀ nímọ̀ ìgbàlódé táwọn orílẹ̀-èdè míì fi ń ṣara rere tí wọ́n fi ń gbádùn ìgbésí ayé a ní apẹ̀rẹ̀ ẹ̀kún ó tó ń ṣẹ́ lọ́dọ̀ wa ń bí ṣùgbọ́n kí ló tàbùkù gbogbo ohun tá à ń sọ yìí tó bá sì jẹ́ ká lé egun àti sapá sójú ọ̀nà ọṣẹ́ ṣíṣe ni ẹni bá pẹ́ ń ta yóò mọ̀ pé ará èkó kì í sùn wá aago méjì aago mẹ́ta òru ń gbà mí tí ó bá sì fi da aago mẹ́rin wàláyà ọmọ ń dákun ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá jẹ́ ká ṣiṣẹ́ àwọn èèyàn wá gbìyànjú ṣùgbọ́n pẹ̀lú ọpọlọ pẹ̀lú kárúfì àti ṣiṣẹ́ pẹ̀lú gbogbo làákà ìtọ́lọ́hún fún wa yìí nǹkan kan tó sọnù tí gbogbo ẹ̀ fi dàbí aláìlálùbáríkà òun náà ni àìsí àmàna bá a bá dọ́sibítù bí kì í bá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tọ́lọ́wọ́n bá ṣàánú wa tó ní káwọn kan tó fẹ́ tún tò tó fi ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ téèyàn bá gbé aláàárẹ̀ lọ sípítù yóò sì fẹ́ lè máa fáwọn tó wà ń bẹ̀ lépè pé àwọn eléyìí ṣe wá dájú báyìí bíi pé wọn ò tiẹ̀ rántí páwọn ó mọ́ àwọn sì ní sùn tó kú lójoojúmọ́ ṣùgbọ́n tí ń complain lọ sípítù ìparọ́ sípítù òtọ́jú àmàánà ó lè jẹ́ kó ṣiṣẹ́ nẹ́pà lòun náà gbogbo ìpínlẹ̀ ayé àwọn ni wọ́n wọ́n lé lórí òṣìṣẹ́ nepa tá à ń gbé ṣépè ọlọ́pàá wà nù ẹni tí ń gbé wọn ṣépè báwọn ló ń fìyà jẹ wá àwa náà sì mọ báwọn ọlọ́pàá ṣe dá bọ́n ṣe ṣe eré tó ẹrúsìn ọlọ́run ẹni bá wá jẹ́ alákọ̀wé torí àwọn àti ẹ̀ máa fẹ́ fọra wọn mọ́ wàláhì tó bá jókòó ronú yóò mọ̀ pé kò síbi tí kinní yìí ò wọ́ sí kò síbi tí ò ti wọ́ wá tó o bá ní pépà kan tákàndá kan péré gbà lọ́dọ̀ ìjọba tó bá jẹ́ takàndá tó pàtàkì pépà tó pàtàkì dọ́kúmẹ̀ntì tó pàtàkì tó bá wá lọ sí local government office àbáláwúsá wàá wá mọ̀ pé nǹkan ṣe nàìjíríà kò sí nǹkan kan ìwé kọ́ ni ò tó owó kọ́ ni ò tó ọgbọ́n tá a fi tó kọ́ ni ò sí ṣùgbọ́n kò sí ẹ̀mí òdodo ẹ̀mí òdodo yìí òun náà ni ọlọ́run ọba ń júwe fún wa yìí pé àmàna ni òun ló júwe ẹ̀sìn ibadallah tí ò bá tiẹ̀ wá tò lágbàńlá ayé tí ò bá tò lórílẹ̀‐èdè àwa àwùjọ tá a bá kóra jọ tá a lórí ẹ̀sìn la kórọjà lé la kóra ara jọ lé kò yẹ ká màá nà tún wá sọnù láàrin wa ó kéré jù bó ṣe yẹ kó rí ó yẹ kó rílẹ̀‐èdè ó lè kọ́ látara tiwa àwa rí i pé láwùjọ tiwa gan ó sọnù púpọ̀ mélòó mélòó ẹni tó jẹ́ pé ìmúra ìrísí téèyàn ó rí yóò fọkàn tán pé á ọmọ ìyá lélẹ́yìí ó ṣe é bá ṣe ṣùgbọ́n ní kété tó o bá ti bá da nǹkan pọ̀ ó kábàámọ̀ pé o bá da nǹkan pọ̀ ibadala ó dọwọ́ wa ẹ jẹ́ ká tó bẹ́ẹ̀ ṣe torí pé kíni kíni yìí ń kó bá wa lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ oore ló ti fò wá látara ìnífọkànbalẹ̀ síra wa lórí lórí pé tá a bá jọ ṣe ọ̀rẹ́ ń da ọ̀rẹ́ ọmọ ọ̀yá ń dọmọ ọ̀yá a ló tọ́ sáwọn kan kò tọ́ sáwa mélòó mélòó ẹni tó jẹ́ pé ó mọṣẹ́ ọwọ́ tó kọ́ bí òyìnbó ni ohun tó ṣàkóbá fún un tí òfin ríṣẹ́ gbà àìtọ́jú àmánà ni àṣetọ́ni rẹ̀ sì jókòó tì í tó ń sọ fún pé oníṣẹ́ ọwọ́ kan ò lè fòdodo ṣe alákọ̀wé kan nígbà tá a wà yìí kò lè ní hàlá nìkan lòún fẹ́ jẹ kúrọ́nà báyọ̀ abáwọn ọmọ ìyá wa kan ṣe hajj tó lọ yìí nígbà tó kú ọ̀la tí wọ́n máa gbéra bọ̀ ńlé ọmọ ìyá kan dáhùn ó ní ustaz ẹkún ń pa òun fúnra òun torí pé local government lòun ti ń ṣiṣẹ́ ibẹ̀ lòun padà sí. Si ṣé mi ò sì dá mọ̀ mo ní kí wá ní bàbàrà nù yẹn ó ní à ah, tẹ ẹ bá mọ bíbẹ̀ ṣe rí ẹ mọ̀ tí mò ń sọ. ibadala mo fi yẹn ṣe àpèjúwe ni kò síbi tí ò dé bẹ́ẹ̀ náà ló ṣe wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tóun náà lánìyàn kó òun fẹ́ ṣe dáadáa ìpáyà pé wọn a máa jàǹbá àmàna kò ní jẹ́ kó lè ṣe wá lóore ẹlòmíì gbogbo ohun tó nídìí láti establish ara ẹ̀ láti fi pilẹ̀ iṣẹ́ tó kọ́ tó mọ̀ dáadáa ó lè má tó hundred thousand a sì rí nínú wa ẹni tó jẹ́ pé ó ní mílíọ̀nù mílíọ̀nù nípamọ́ ṣé téèyàn bá ti ń ṣiṣẹ́ kan kò tún lè di ààyè ibòmíì mú mọ́ bí ó bá lóun tiẹ̀ fẹ́ invest òun fẹ́ kówó léṣẹ́ kan ó ní ìdí ẹni tó ṣe é fọkàn tán pé ngbà máa lò ó kájọ máa pín èrè orí ẹ̀ ṣùgbọ́n gbà tí muslim brother bá ní ah, ọlọ́run ti kẹ́ ọmọ ìyá òun àsìkò tòun náà rèé ó ṣẹlẹ̀ sẹ́nìkan lánàá ó ṣẹlẹ̀ sẹ́nìkan níjẹta ẹni tó wá kù ń sìn ni pé àti máa wá bára wa ṣe àti bára wa ṣòwò ó wá ń pa wá láyà káṣá máa pàdé ní halikọ salamu aleykum salamu aleykum ibadallah ìgbà wo la fẹ́ ṣe léyìí dà àwọn tí ò tiẹ̀ kórajọ lórí ẹ̀sìn wọ́n ń bára wọn ṣe wọ́n rọ́wọ́ mú ibo ló yẹ kọ́kàn ó ti balẹ̀ jù pé ẹni tá a kówó lé lọ́wọ́ yìí sẹ́ á àdánwò ọ̀dọ́ ọlọ́run ọba nìkan ló kù ṣùgbọ́n àwọn tó ṣẹlẹ̀ láwùjọ wa ó jẹ́ kéèyàn ó mọ̀ pé lóòótọ́ nǹkan kan ò ṣẹ̀ lẹ́yìn ọlọ́run o ṣùgbọ́n àìmójútó ń ọba ní ká mójútó ó fa ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé láàrin wa ẹni tó wá kó bá òun náà ni pé a lè fọkàn tán ra wa tó ibàdàn lọ èèyàn wá rí kádàrá sá fún kí mùsùlùmí ó sì gbé wa dálẹ̀ ká tún dìde yóò máa jẹ́ ládàá fún wa tá a bá lè máa ṣàmójúkúrò fún rẹ ni ọmọ ìyá kan lòun wòye sí gbogbo owó tóun ti fún àwọn èèyàn tóun ọ̀rá bọ̀ lórí ẹ̀ ó wá bí mi ó ní imam ǹjẹ́ tí n bá dìsáìdì pé mi ò ní bá muslim brother ṣe mọ́ ṣé mo lẹ́bi èmi náà wá bí mo ní ṣe tó bá lọ báwọn chukwudi àwọn chinedu ṣe ṣọ́kàn ẹ̀ balẹ̀ wípé wọn ò ní í dà ẹ́ ṣé tó bá tiẹ̀ bá muslim brother ṣé tó bá dà ẹ́ orí èèyàn fẹjọ́ ẹ̀sùn ó ti fẹjọ́ bẹ́ẹ̀ ni mẹ́rin sùn mí àwọn tá à ń sọ yìí òòrẹ́ ni fẹjọ́ sùn tí wọ́n bá dà ẹ́ kódà wọ́n á tún rányàn sẹ́ kí wọ́n gbẹ̀mí ẹ̀ a jẹ́ pé bọ́lọ̀ ń ṣe ní zamani tiwa ò rí lórí ọ̀rọ̀ náà láà bára wa sọ sùúrù náà láà ní pẹ̀lú ara wa àwọn àṣìṣe tó bá wáyé ká bára wa sọ pẹ̀lú ẹ̀mí òdodo ẹni tó bá ṣe àìṣe déédéé kápẹ́ sákèsì kájọ kẹ́nu bò ó lórí pé eléyìí tọ́ eléyìí ò tọ́ yóò máa jẹ́ kí ọkàn ẹlòmíì balẹ̀ nígbà míì tó bá fẹ́ bá ọmọ ọ̀yẹ́ ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ ni bọ́rọ̀ bá tiẹ̀ rújú àárẹ̀ èèyàn pè tí ó bá wa dáa eléyìí ni pé fa'idà hakamtum bẹ́ẹ̀ni nas fahkumu bil'adl tẹ́ ẹ bá ń dájọ́ láàrin àwọn èèyàn ẹ fi òdodo dáa ẹrú sí ọlọ́run kí wá ló fún àwọn èèyàn débi sísọ àmánà nù kò sí nǹkan kan ju pé ọ̀nà tọ́lọ́hún ọba júwe látàlá rìzìkì ọ̀nà tọ́lọ́hún júwe láti ní àrìzìkì ó jọ bí pọ́nà náà jì lójú tiwa ọ̀tá wa ọ̀tá ọlọ́run sì ń sọ fún wa wípé bó bá jọ́nà ọ̀hún la fẹ́ tọ̀ yóò pẹ́ ká tó lọ́rọ̀ báàbá tiẹ̀ ni ẹ wá gbọ́n tọ́lọ́hún ọba sọ ó ní aṣeitan yẹ ìdúkùmùl fàkr wọ̀yà múrùkùmùl fàṣà aṣeitan ọ̀tá yín yóò máa lérí pẹ́ kùṣẹ́ ẹ̀ tálíkà bẹ́ẹ̀ bá fẹ́ dúró ti ọlọ́run ọba ó ṣe é yóò sì máa pa yín láṣẹ alfàṣà ìwà àbàjẹ́ táwọn ọlọ́run ọba kọ̀ kí lọ́lọ́run wá fi ń pàdé ẹ̀ ọlọ́run ní wàláhù yacidukum magfiratan minhu wa fadla èmi ọlọ́run wá ṣèlérí àmójúkúrò mi fún yín èyí ni pé bẹ́ẹ̀ bá ti ṣìṣe kẹ́ ẹ ronú pèwàdà kẹ́ ẹ tọrọ àforíjì èmi ọlọ́run máa foríjì yín wọ́n fadlan mo wá ṣe ìlérí ìkẹ́ alájùlọ tèmi máa ṣe fẹ́ni tó bá wù mí tó bá páyà mi ibi tí wọ́n ti ní kò ní tó èmi ọlọ́run á sì ní ó máa ṣẹ́kù bẹ́ẹ̀ wàláhù wá sẹ̀rọ̀nà alim ọba tó gbòòrò tó nímọ̀ gbogbo nǹkan lèmi ọlọ́run ẹ lọ́ mọ̀ ẹrú sí ọlọ́run wípé gbogbo béèyàn bá ṣe lóun mọ̀rọ̀ ọkójọ láyé la khayra fi khayrin mahaqallahu minhu albaraka kò sí dáadáa kan nínú ọ̀rọ̀ tẹ́dàbá kójọ tọ́lọ́mùbá yọ àlùbáríkà kúrò ń bẹ̀. iyì ọ̀rọ̀ náà ni pé kó talẹ́ tó bá tún wá talẹ́ kó so èso rẹ̀ kó bímọ rẹ̀. bẹ́yìn bá ráàárọ̀ bẹ́ẹ̀ bá rọ̀sán ọjọ́ alẹ́ ń kọ́ ọlọ́run fi pamọ́ fún yín. ẹ wá lọ mọ̀ wípé bó ṣe lè wù kó oore ó kéré mọ bó bá mọ ní chíńchín béèyàn bá ṣọ́ ń tọ́lọ́wọ́n bá ní kó ṣọ́ nínú bó ṣe kó jọ wàláhì tálùbáríkà bá wọ̀ ọ́ ara tẹ́ni tó ní lọ́pọ̀ mẹ́wàá ò dá èyàn máa fi díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ eléyìí náà la lè máa ṣọ́ táṣìtọ́ ni òfin eré wa kó sápẹ̀rẹ̀. ibadallah òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu sallam ó ní nǹkan mẹ́rin kan ẹnikẹ́ni tọ́lọ́run bá ti fún nínú yín ọlọ́run yìí sì déédéé fún yàn èèyàn bẹ lọ́hùn èèyàn sapá àti nìní nǹkan mẹ́rin ọ̀hún ó lẹ́nikẹ́ni tó bá ti rí mú fọlá àlẹ́kà máa fa tàkàmínà dúnìá tí gbogbo ń tó kù ní dáadáa lé ayé bá bọ́ mú ń tọ̀hún lọ́wọ́ ó ní kó má wá kiri ẹ máa gbọ́ nǹkan mẹ́rin ọ̀hún ó ní ìkíní ń bẹ̀ sídìkù hadith kéèyàn ó sọ̀rọ̀ kí wọ́n ní ṣe lágbájá ló sọ ọ́ àníbárọ́nú ọ̀rọ̀ ẹ̀ eléyìí jẹ́ ìní ìkejì hefgo amana ká tọ́jú nǹkan sí i lọ́wọ́ kọ́kàn balẹ̀ pé wàláhì bí kú ó bá pa tó bá jẹ́ lágbájá nǹkan òun ó yà gbẹ̀mí ẹ̀ ni bẹ́ẹ̀ bá fi owó sí i lọ́wọ́ ẹ tàka láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ rí nǹkan yín gbà padà. ìkẹta kéèyàn sẹ́ńtóní kí wọ́n lè sọ pé a ah, lágbájá ìwà rẹ̀ tutù ó fanimọ́ra ìkẹrin wà á fàtòmátà am kó jẹ́ pé ntẹ̀yàn fi ń bọnu tí ń fi ń bọ́ àwọn ará alẹ́ ẹ̀ ọ̀nà halal ló gbàdé ibadala kì í ṣe pé kò sí ń lu mọ́ ẹni tí ó dúró tì í ni ò tó nǹkan bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rí mọ́là tó lé obì sórí tirẹ̀ tí ń pariwo kiri ògbóró kò yá wèrè wàláhì ẹni tójú bá ń tì láti ṣiṣẹ́ halal torí pé kò bá status òun mu bóun ṣe kàwé tó ìṣòro ni kó tó rí ifatu mata amusọ torí náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀yá tó jẹ́ pé ìwé tó kà ló tì lójú tí òfin lè ṣiṣẹ́ halal tó fi ń lòun máa rán rímọ náà ni bó ṣe gbà nìyẹn kò ní àwíjàre wájú ọlọ́run ọba ibadallah ẹ lọ́ọ́ mọ̀ wípé ọba tá à ń sìn ọba kan ni tí kì í yẹ àdéhùn tó bá dàbí pé kò rí bó ṣe ṣèlérí fún wa ọwọ́ tiwa ló ti wọ́ wá kì í ṣọwọ́ ọlọ́run ẹ wá lọ mọ̀ ipò òjíṣẹ́ ńlá sọ́láláhu alayhi wa sallam tá à ń tẹ̀lé ànábì tí kì í ṣiṣẹ́ jẹ́ ni bó bá jẹ́ pé bákan ní ó rí bá a bá ṣe bákan wàláhì kò ní ìbá tì àwa ló kù sí lọ́wọ́ ibadala ẹ wá lọ mọ̀ bákan náà wípé nínú níní àmánà òun ni pé tí wọ́n bá tọ́jú owó sí lọ́wọ́ a kì í yá owó olówó lò láláì gbàṣẹ tó lówó ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ni wọ́n ti wá kó bá wa lórí pé mo ní kí lágbájá ó bá ń tọ́jú nǹkan báyìí àbí wọ́n ní kí lágbájá ó fi nǹkan báyìí jíṣẹ́ fún mi yóò wá ní pọ́njú kan ló mú òun lòun fi yá lò ahlùsúnà brother òun yá lò òun sì sọ fún pé nǹkan báyìí lòun lò sí kó mú sùúrù brother náà tiẹ̀ lágbọ́yé kò lè mú sùúrù fóun ibadala broda kan ní o lágbọ́yé ìwọ tó jàǹbá àmánà gan lọ́rọ̀ àgbọ́yé òye àwọn àfáàní bí wọ́n bá yáni lówó a kì í yẹ́lòmíì lówó olówó láì gbàyọ̀ǹdẹ́ tó ní àtowó olówó àtọwó ẹni káṣá àtìrí kan náà òwe yorùbá ọ̀rọ̀ yorùbá ni ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́rọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ tó bá ṣẹ̀ríà ìsìláàmù mu gbogbo ìpọ́njú tó lè wù kó mú ni tá a bá fi tọwọ́ bọ owó olówó wọ́n fẹ́ ká gbà yọ̀ǹda wọn ọlọ́run tẹ̀ ti wá ṣe lẹ́rọ̀ ń sìn bó o bá lè rìn lọ tó lè wọ́ mọ́tò lọ tẹ́ láago pé dákun o ìpọ́njú báyìí báyìí mú mi ṣé mo lè yá bí èèlò kan nu owó tó wà lọ́wọ́ mi ṣùgbọ́n kó o lò láì gbà yọ̀ǹda ẹ̀ ó darí ẹ̀ gbabi tẹ́ ẹ̀jọ́ ládéhùn lé lórí ó wá ń ní àbúrọ́dà òun ò lágbọ́yé wàláì owó tá a bá kó ni lọ́wọ́ pé ń gbà bá ń fi ṣe nǹkan báyìí ohun tá a jọ ládéhùn pé ká lò fún nìkan náà la lẹ́tọ̀ọ́ láti lò fún bàbá darí ẹ̀ gbàbòmíì á kọ́kọ́ gbà yọ̀ǹdẹ́ tó fi owó síni lọ́wọ́ ó dọ́wọ́ wa tá a bá ṣọ́ gbogbo eléyìí à ń ké kúránì bíi sùdẹ́ìs à ń ka hadith lójú oorun wàláhì kò ní tán kú ohun tí ó kù sínú ìpayà pé àwọn ará bí òṣèré bá da nǹkan pọ̀ kò ní yọ kúrò ń bẹ́ẹ̀ mo bí ọlọ́run ọba fẹ́mi àtẹ̀yìn ọlọ́run ọba nìkan lọ́ba tó pé pérépé ṣùgbọ́n tá a bá rákèésí tó yẹ ká pera wa sí à ń láti pera sí ni àkóbá tí kinní yìí ń ṣe fún wa àwọn tó mọ̀ ló mọ̀ torí à ń pe àwọn ọmọ ìyá kan sákèésí wípé agbọ́pọ̀ fowó síbi báyìí kí ló dé á níbo lòun ò bá fi sí tá lòun ò bá kúkú á kó fún pé kó fi ṣòwò ṣe báwọn náà rèé ẹrúsìn ọlọ́run irú àwọn tó ń sọ eléyìí lóòótọ́ ni wọ́n rí ní tí wọ́n rí ṣùgbọ́n tí mo tún fẹ́ bẹ̀ wọ́n láti ronú lórí náà ni pé ọlọ́run fi wá dánra wa wò ni ká sì sáré ká ṣubú nkọ́lé wọ̀ eré tá a sá tá a ṣubú tá a nílẹ̀ dìde mọ́ ìnìkọ́lọ̀ má mú wa sá tó bàbá tí ń ṣe àṣìṣe tá à ń pera wa sá a máa dìde àwọn tí ọlọ́run ọba kó ti òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam ọ̀pọ̀lọpọ̀ tó wáyé láṣìṣe láàrin wọn náà ọlọ́run fẹ́ káwọ́ láǹfààní àti kẹ́kọ̀ọ́ gbàǹdẹ́gbẹ́ ó ṣe dájọ́ bí ó ṣe tọ́ wọn sọ́nà ni káwá la fẹ́ ṣe kí gbogbo ẹ̀ ó perfect kó má kù síbì kan àfi tí a kì í bá ṣe ẹ̀dá ọlọ́run ọba ló kù ṣùgbọ́n ẹ̀bẹ̀ wa sọ́lọ́run ọba ní pé àmójúkúrò ọlọ́run ọba ọlọ́run má ṣàfikárẹ̀ gbogbo wa kọ́lọ́run fi ìfẹ́ tiẹ̀ tí máa mú àlébù ẹ̀ àlébù ẹ̀dá dín tí ò tiẹ̀ ní ṣe é fojú rí tí ò ní hàn nù wá ẹ̀ ọlọ́run dákun má ṣàfi yíwa po abẹ́ ọlọ́run ọba wípé ìpáyọ̀ ọlọ́run tí mú ní dàlìjẹ́nà tí mú ní rínọ́sá fún ọlọ́run máṣá ìjogún ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ìbẹ̀rù ọlọ́run tí máa ṣe gàgá láàrin ẹrú àti máṣíà àti ẹ̀ṣẹ̀ dídá ọlọ́run dákun máṣá ìfita gba lọ́rẹ̀ àwa bẹ ọlọ́run ọba yìí pé gbígba ọlọ́run ọba gbọ́ ní tìótọ́ àti òdodo tí máa jẹ́ kí àdánwò ilé ayé kó fúyẹ́ lẹ́mìí ẹ̀dá ọlọ́run dákun máṣá ìfiwọ́ gbogbo alẹ́ wò abẹ ọlọ́run ọba yìí pé àwùjọ wa ọlọ́run bá wa padà sí dáadáa tí ó bá ti yé gbogbo wa pé gbogbo wa pátá lẹ́rú ẹlẹ́ṣẹ̀ ọ́fíìsì ẹnìkọ̀ọ̀kan ni corruption ń wà kì í ṣàwọn tó wà lókè nìkan a ti sọ ní jèlò pé àwọn tọrọ ẹ̀sìn òye wọn a máa láṣíwájú ni ò dá nílùú ò ṣe dáa ṣùgbọ́n kùránì fi yá wa pé ìlú tọ́lọ́run bá bínú sí ni máa yan aṣíwájú bú fún tó túmọ̀ sí pé èmi àtẹ̀yìn láńlá ti túnra ṣe bá a bá fẹ́ káṣíwájú rẹ̀ ó jẹ́lé wa lórí àṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ń dára tí wọ́n ń dá èmi àtẹ̀yìn láàkọ́ àtọ́lọ́hún fẹ́ ká kọ́ sóhun sóhun abẹ́ ọlọ́run ọba ọlọ́run dákun má ṣàpá wá dà sí dáadáa subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk qumu lis-salah. hadihi la fala mudilla la yudlil fala wa ashhadu an ilaha illa allah wahdahu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 لكم ذنوبكم ومن يطع الله ورسوله فإن خير الحديث كلام الله وخير العدي يد محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد فقه المحن انتي أقبضك بوي تي tí بادي قال الله سبحانه وتعالى ولا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الله ولا يعلمن الكاذبين العنكبوت والمعنى يا عباد الله هل توهم الناس أنه يكفيهن يقول آمنا ليعتبروا من المقربين عند الله دون أن يمتحنوا فيزعر أنهم صادقون أو كاذبون ولقد اختبر الله لأمم السابقة بالتكاليف والمحن ليميز الصادقين والكاذبين يقول الله سبحانه وتعالى ونبلوكم بالشر والخير فتنة وإليه وإلينا ترجعون سورة الأنبياء وجاء في حديث الشريف حيث قال سيد الأولين سيدنا محمد صلى الله عليه وآله وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر وكان خيرا له الحمد لله our understanding when there is a trial or calamity befalls as a Muslim. Allah subhanahu wa ta'ala says in his glorious book, Al-Quran al-Kareem, that we will definitely made, make known those who are truthful and we also make known those who are liars. My dear brothers and sisters in Islam, the meaning of this verse is that do any believer think that their mere proclamation of affirmation of faith that they believe is sufficient for them to be regarded as believers without being tested? Is there enough for them to be regarded as close servants of Allah subhanahu wa ta'ala without being put on trials? Allah subhanahu wa ta'ala has made us understand that people before us who were equally believers, they were tested and they were firm on their belief. Because of this firmness on their belief, Allah subhanahu wa ta'ala made the test as an elixir, something that polishes them and make them withstand vicissitude of time. As a believer, whatever comes, a believer takes it as being from Allah subhanahu wa ta'ala to test his faith and a believer should always make effort to make sure that he doesn't lose, he or she doesn't lose his faith in Almighty Allah whatever happens. The Prophet Allah subhanahu wa ta'ala says, وَنَبْلُوَكُمْ وَالْخَيْرِ We test you with goodness, what you want of good, and also what you don't want of calamities, fitna as a means of test. وَإِلَيْنَا تُرْجَعُونَ You all return to us we will now sieve you, those who, whatever be their state, they never lose their belief in Almighty Allah subhanahu wa ta'ala in their deeds and in their words and in their beliefs. To this effect, the Prophet sallallahu alaihi wasallam said, Wonderful. Their fear is wonder is wonderful, the affair of a believer. Everything that comes to him is happiness and is success, is goodness. And that does not happen to any person except to a believer. If goodness happens to him, he is thankful to Almighty Allah subhanahu wa ta'ala and Allah increases him in that goodness. if calamity befalls him, he is patient and perseverant. And Allah reward him on that also. So he is not a loser, whatever be the case. Agboyewa wa lórí àdánwò tádánwò bá dé, ó lè jẹ́ lára, ó lè jẹ́ lórí níta fẹ́, ó lè jẹ́ pé lórí níta ń lé. Gẹ́gẹ́ bí Mùsùlùmí allah subhanahu wa ta'ala ń sọ fún wa wípé a gbé síta fún gbogbo ayé kí wọ́n fi mọ̀ alladhina sadaqu àwọn tí wọ́n jó lódodo pẹ̀lú ìgbàgbọ́ wọn á dẹ̀ jẹ́ kí gbogbo ayé náà ó mọ̀ kó tó dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama àwọn òpùrọ̀ lórí ìgbàgbọ́ wọn. ìtumọ̀ eléyìí ni wípé ṣé ẹ̀dá olùgbàgbọ́ òdodo pàápàá jùlọ ó rò pé torí ipò ń sọ igbó ń gbọ́ ọlọ́run ọba gbọ́hùn àdánwò wa ní débàhùn ọlọ́run ò ní mì ń wò eléyìí ò rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti kọjá lọ nínú àwọn ẹni re tó dẹ̀ jẹ́ wípé ìṣesí ọlọ́run ọba ni kì í ìṣesí rẹ̀ padà Allah subhanahu wa ta'ala ó mì wọ́n wò lọ́nà tó pọ̀ ṣùgbọ́n wọ́n dúró déédéé tó ń ti bí àmì wò yẹn ṣe ṣẹlẹ̀ sí wọn tó Allah subhanahu wa ta'ala wa ń sọ fún wa wípé wa nabluwakum bi sharri wal khayri fitna a fi dáadáa àti aburú tẹ́ẹ̀fẹ́ a fi ṣàdánwò fún yín ọ̀dọ̀ wa ni gbogbo yín padà bọ̀ èyí ni wípé ẹnikẹ́ni tí dáadáa tó dé kò sí lọ́nà aburú tá a fi kàn án kò kò kò jẹ́ kó yí padà ọ̀tọ̀rọ̀ mọ̀ wípé ọba tó ṣe dáadáa fún náà ló má burú wá ó dẹ̀ nídìí pàtàkì tó fi mú wá aburú tàbá mi wò bíi ntí àfọ̀mọ́ni ní máa jẹ́ fún olùgbàgbọ́ òdodo. Allah òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ṣàlàyé eléyìí fún wa yékéyéké láti jẹ́ kí ọkàn wa orin ilẹ̀ lórí ìgbàgbọ́ sí i ó ní ajaban li amril mu'min ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àgbàyanu ni lọ́nà wo inna amrahu kullahu lahu khayr gbogbo ntọ́ba dé ba nínú ìgbésí ayé yìí dáadáa ni kò dẹ̀ sí kò rí bẹ́ẹ̀ fún ẹnìkan kan àfọlùgbàgbọ́ òdodo nìkan tí dáadáa bá dé bá yóò dúpẹ́ fọlọ́run ọba ọlọ́run ọba ó ṣàlékún fún un bá dé bá yóò mú sùúrù Allah subhanahu wa ta'ala yóò ti ara eléyìí yóò fi ṣe àlékún ládàá fún un torí pé ó mú sùúrù lórí àdánwò tó dé bá. ẹ̀yàmàlà ẹ̀yà alápọ̀nlé eléyìí ló ń túmọ̀ sí wípé mùsùlùmí ìgbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dà ní gbogbo ìgbà ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo nǹkan ti wá bọ́ba kan ni òun náà ni ó dẹ̀ mọ̀ ìdí tó fi jẹ́ ọkàn tọ́ba dẹ̀dẹ̀ òun náà ni ọmọdì ó ní tọ́fẹ́ ká lò fún kí ọlọ́run bọ́ba dẹ̀dà kó ṣe á ní ẹrú tó wípé àní yẹ̀ nígbà kan lórí ìgbàgbọ́ wa lórí ọba wa. الله والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين يا عباد الله قد تكون مصيبة نوعا من التعذير للمذنبين ليرتعدوا من آثامهم ويرجعوا إلى ربهم بالطاعة وهذا ما ذكره الله سبحانه وتعالى في القرآن ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون والمعنى ولقد أرسلنا إلى أمم من قبلك يا محمد صلى الله عليه وآله وسلم رسلا فلم يهتدوا قومهم فأعقبناهم بالشدائد فنزل بهم بما يضرهم في, أبن في بما يضرهم في أبدانهم لعلهم يخشون ويرجعون إلى الله سبحانه وتعالى. Uh, my dear brothers and sisters in Islam, tribes sometimes may not necessarily be as a means, as an elixir, an ordinary test. Sometimes it could be a warning. It could be a warning that you are on a wrong course and you should return immediately to Allah subhanahu wa ta'ala. To this effect, Allah subhanahu wa ta'ala says in the Quran, وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِّن قَبْلِكَ We send prophet, we send prophet to the community, to nations before you, O Muhammad sallallahu alayhi wa sallam. But they refuse to take the warnings of Almighty Allah subhanahu wa ta'ala. And Allah wants akufarukum khairu min ulaikum amlakum bara'atu min az-zubur is your own rebellions against Allah do you think is better than the people before or you have an a word from Allah that absolve you from being punished Allah subhanahu wa ta'ala says that the people before because of their rebellion against Allah subhanahu wa ta'ala أخناهم بالبأساء والضراء We visit them with calamities and tribulations لعلهم يتضرعون so that they will come back to Allah when they know there is no way out for them they will know that there's no way for them to other than to go back to Allah subhanahu wa ta'ala this is another lesson another fiqh another understanding we must speak from test, when test occurs, it may be as a result of a rebellion against Allah. So when there is test, what a believer does is rush to Allah.